الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí ó tún sọ wá di àsìkò yìí ẹnìkọ̀ọ̀kan wa lọ́kùnrin lóbìnrin ìtẹ̀síwájú nínú ilé kíwà nábíwá Muhammad sallallahu alaihi wasallam tí a ń bá káàkiri abẹ́lọ́run Allah ọlọ́mọsàjọ́ ṣàǹfààní fún gbogbo wa ìtí afẹ́gbéyẹ̀wò lénìí òun náà ni ahkamu albẹ́ẹ̀ fil islam àfikà ní báàdù ahkami albẹ́ẹ̀ fil islam لأن الباب واسع جدا adúpẹ́ fún Ọlọ́run Ọba wa níta fẹ́ gbéyẹ̀wò náà ni apá kan nínú títà rírà tẹ́sìn wa kọ wa ẹ̀yọ́ miami alìbẹ́ẹ̀hù ìbádatún mínà ìbádá ti zọ́hìrà bẹ́yàn bá gbọ́ yí dáadáa yọ mọ̀ pé ọ̀kan nínú àwọn ẹ̀sìn tá a fi ń súnmọ́ ọlọ́run ọba ni ìdá sọ́hàtì níyà tí àníyàn ẹni tí ń ṣe tó bá ti jẹ́ torí ọlọ́run àbí torí pé ó fẹ́ tọ́jú ara rẹ̀ ó fẹ́ tọ́jú àwọn ẹbí ẹ̀ àbọ́fẹ́ na owó yẹn sójú ọ̀nà ọlọ́run al-islamu dínú shamil ẹ̀rí ẹ̀sìn wà yìí ẹ̀sìn tó pé ni lẹ́ṣọ́ọ́ni alhayatil insaniya gbogbo tọ́mọ èèyàn ní ìdí pátá òun náà ni ẹ̀sìn wádá sí mina tawhidi ọ̀rọ̀ bá ṣe ṣe láàrin àwọn àtọ́lọ́n táńpẹ̀ lákìídá ẹ̀sìn kọwa wal ìbáadà ẹ̀sìn tọ́lọ̀ ní àwa sìn láyé bá ṣe máa sin lọ́hùn ẹ̀sìn kọwa wal akhlaq àwọn ìwà rí gbé ọmọ èèyàn gbé tí wọ́n fi máa ròyìn yàn dáadáa pé lágbájá ó dùn bá gbé èèyàn rẹ̀ ní ẹ̀sìn wa kọ́ wa ọ̀gàzáàlì kìlọ̀ mọ́ àmàdà bóòlà á ṣe tajà bóòlà á ṣe rajà bóòlà á ṣe ṣiṣẹ́ owó ká má máa sọ pé iṣẹ́ ajé nítorí pé òòsà kan ní jẹ́ ajé iṣẹ́ owó yìí òun náà ní kátàkárà hajjatul insani ilal gidha'i wal malbasi wal maskani wal markabi darura ọmọ èèyàn ní bùkátà sí kó jẹun kó wọṣọ kó gbélé kó gun nǹkan gùn ọ̀ràn àyàn ní fún làlórí ni necessity kò sọ́gbọ́n tẹ̀yìn fẹ́ dá sí tẹ̀yìn ò ní lò gbogbo ta wá kalẹ̀ yìí kò sí èyí tó ṣe mú lérè òfurufú bẹ́ẹ̀ àfi kéèyàn rówó èèyàn wá dé rówó àfi kó máa ṣòwò òmùsá àdẹ́tọ̀lẹ̀ ìbáàdì èèyàn fẹ́ sànú àwọn èèyàn tí ó bẹnu ṣòro owó làfi yọ wọn kò ń bẹ̀ léyìí tọ́pọ̀ jù wal infaku fi sabilillah tata'allaqu bil bay' afẹ́ náwó sójú ọ̀nà ọlọ́run ọba afẹ́ náwó mọ́sáàsì afẹ́ fi gbẹ́sìn ọlọ́run ga ẹni tí ọkọ̀ ọba pò yóò jẹ́ pé ń lọ bí iṣẹ́ kan tí ń lọ tí ń bọ̀ ni ẹni tí ó bá níṣẹ́ kò lè rówó kọ́ bà pò ẹni tí ò níṣẹ́ tó wà mọ́sáàsì fẹ́ dáwó kò lè rówó dá nítorí kò níṣẹ́ ọlọ́mọgbàṣẹ́ lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa àwọn tá a ti ipe bẹ́yẹn bá ń jẹ haram wàhálà ní láyé ń bí àti lọ ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́lẹ̀ nísìnyí ó kún bámbám fún haram tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀rẹ́ni tí ó pè wọ́n sákèèsí pé eléyìí ọ̀dà eléyìí dà ẹlẹ́ẹ̀kejì ìsàlámọ̀tì aláàkọ̀tì ìsàníyà ọmọ èèyàn látara àtàjà àràjà àmọ́ ń jà púpọ̀ ẹlòmíì wọ́n ti bára wọn sọ̀rọ̀ mọ́ òun àti kọ́sítọ́mà rẹ̀ ẹlòmíì wọ́n ti ṣépèlé láàrin ọjà pé ń jà káàkiri látara wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin wọn àti ọ̀rẹ́ lẹ́yìn náà àwùjọ ìmọ̀ ń bàjẹ́ tí títà rírà bá ti ní pírọ́blẹ̀mù láàrin wa nítorí pé títà rírà yẹn eré ẹ̀ ní ẹkọ́nọ́mì wa wà ní eré rẹ̀ ẹ̀sìn wa kò sí tí ọ̀dá sí àwọn olùfáwọn ní àlùbẹ́ ọjà yẹsùn bíi kìtàbí wà sunna ọ̀pọ̀ rẹpẹtẹ nínú alukọ̀ránì àti sunna tọ́lọ̀ fi sọ fún wa pé ẹ̀sòwò ẹ̀sòwò ẹ̀sòwò ẹ̀sòwò ẹ̀sòwò àdísà nẹ́bí náà sàṣọ́lám òun náà sọ fún wa pé ẹ̀sọ̀ báyìí lẹ́ẹ̀ṣẹ̀ báyìí ni ẹ̀ṣẹ̀ ṣe ayà ní kọ́ra ọlọ́wọ́n bá ń sọ nínú al-Qur'an bá dẹ̀ a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní wa ahalla Allahu al-bay'a wa harrama ar-riba ọlọ́wọ́n bá ní a mo yọ ní ten naira yìí fi gba twelve naira kò sí kankan kò síṣẹ́ ó tún dìkún wàhálà ẹni tọ́wá sẹ́kíní ẹni tọ́wá yáwó ni ọlọ́run ọba ní àṣẹ̀wọ̀n léèwọ̀ Quran two aya two seventy five ọlọ́run tó sọ nínú aya mi ọlọ́run ọba ní yá ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo la takulu amwalakum bainakum bil batil ẹ má gbára yín o ẹ má lura yín jìbìtì owó ẹ má lura yín jìbìtì ẹ má gbéra yín lówó إلا أن تكون تجارة عن تراض منكم ìbá jẹ́ òwò lẹ́bá ṣe ní ìbádá òwò lẹ́bá máa ṣe ó jẹ́ pé òwò yìí àtẹ́ntọ́ fẹ́ rajà àtẹ́ntọ́ fẹ́ tajà èyí méjèèjì inú yóò dùn síra yín ìwọ gba ń tọ́ fẹ́ rà òun náà gbowó tọ́ fẹ́ ti ta nǹkan lọ́wọ́ rẹ̀ inú tiẹ̀ ń dùn lọlé lérí ń tọ́ra tó dùn mọ́ inú tiẹ̀ náà ń dùn bóun náà ṣe ń kawó ní sọ́ọ̀bù ọlọ́run bá ní eléyìí lẹ́bá máa ṣe ẹ lè yáwó èlé ẹ̀sìn má fún yàn Quran 4 ayah 29 ọlọ́wọ́ bá tún sọ pé wa ashhidu idha tabayamtum bih tẹ́ bá fẹ́ tajà tó wo yóò pé ẹ máa fàwọn èèyàn jẹ́rìí ipe a ó sojú yín o lágbájá ara ọjà ten lọ́wọ́ mi five lórí fi ilẹ̀ o torí kọ́ mọ́ ayàtà ń kàkalẹ̀ yìí kí là ń gbóyé ń bẹ̀ ọlọ́run bá fi ọ̀rọ̀ títà ríra kò fi pamọ́ sínú alukur'an ní kiri ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú sunna ojú sallá muhammad sallallahu alaihi wasallam anabi ni alibayi ani bil khiyar anabi ni gbogbo àwọn tí wọ́n bá jọ ń tajà fúnra wọn ẹni tó fẹ́ tajà àti ẹni tó fẹ́ rajà bil khiyar àwọn méjèèjì wọ́n ní ìgbàláàyè tí wọ́n bá ti kú lọ́dọ̀ ara wọn èmi ń ta búrẹ́dì twenty naira ẹni ẹ ló náà fẹ́ rà lókùgbà tájọ dúó tájọ ń ṣe ìdúnàdúrà tí bá ní ẹ̀yìn ta búrẹ́dì yìí mọ́ èmi náà fẹ́ jẹ àbó ní tọ́fẹ́ rà náà sọ pé ah ní ìrà mọ́ oyé nídómi mo fẹ́ rà anábì ní bẹ́ẹ̀ bá ti kú lọ́dọ̀ ara yín ẹ lè da ọjà padà olùsọ̀pọ̀ ọ̀rà mọ́ àlẹ́kẹ́yà òun náà lè sọ pé òun ọ̀tà mọ́ àmọ́ bí ẹ bá ti kú lọ́dọ̀ ara yín tó nítọ̀hún ti lọ sí ilé kọ́ wá dé padà kó ní òun ọ̀rá búrẹ́dì ọ̀rá mọ́kẹ̀ tèmi ti ka owó tí mo ti fẹ́ náwó àlèkọ́là àwọn àlùfáà ní nínú àwọn nǹkan tí ẹ̀sìn wa gbé kalẹ̀ òun náà ni kí ẹnìkọ̀ọ̀kan wa nínú àwa tá bá tajà kí a ṣe àánú fúnra wa ó lè ṣẹlẹ̀ sẹ́ni tó tajà gan kó ní ah wọ́n sì ti gbé búrẹ́dì yìí lọlé bí ilé pa bá wọn ẹ̀dá kẹ̀mọ́ bínú ìyìn tààmà dáàdì wà láwọn fẹ́ fi mutí àbí mọ́mí wà láwọn fẹ́ fi ṣe kíní àwọn fẹ́ fi jẹun ó lè ṣẹlẹ̀ sẹ́ni tí ń tajà ó lè ṣẹlẹ̀ sí tí ń rajà ẹ̀sìn wa gbé wá anábì ní gbogbo èèyàn tí ọba rọ́jú gbọjà náà padà torí yóò rọ́jú ni anábì ní tó bá ti jáde kìyàmà ọlọ́run ó bu àṣírí rẹ̀ ọlọ́run ó sọ̀rọ̀ ẹ̀rọ nítorí ó le kò tẹ̀ra mọ́tò lọ́wọ́ mi dánsì kọ́ wá padà wá ń rọ̀lẹ́ pé ìwọ ra mọ́ tèmi ti lè fowó ra blọ́ọ̀kì tí mo fẹ́ fi gbilẹ̀ lé ànábì ni ẹni eré ni ẹni ọlọ́run bá ní o ẹni bá ń ṣe bẹ́ẹ̀ tó ẹ mọ́ ọ̀dà owó yín ni ẹ bá ń gbé ọjà mi àmọ́ tí ó bá gba ọjà wọ́n ti ni tí wọ́n ti jọ túká bọ̀dọ̀ wá jẹ́ pé wọ́n sì wá ń ṣọ́ọ̀bù tí wọ́n ń nájà lọ́wọ́ o ọ̀tà má o ọ̀rà má bọ́bá lóun ọgbà amọ́kọ̀ lẹ́sẹ̀ àmọ́ bọ́bá gbà á tó fi ṣe ọ́ láàánú àbí wọn náà dá àti ẹ̀ padà fún ó fi ṣe láàánú iṣẹ́ ìjọsìn ni àmàǹgbà aládàá nítorí ẹ̀ ànábì ni wàyí sọ́dọ̀kọ̀ wàbáyànà bẹ́yẹn méjì bá ń sòwò papọ̀ tí wọ́n sòdodo láàrin ara wọn tí wọ́n sàlàyé gbogbo tó wà nínú ọjà àwọn pàlàpàlà bẹ̀ bóòrì kàláhùnmá fi bẹ́ ẹ̀yìn mà ànábì lọ́lọ́wọ́ fi àlùbáríkà sí òwò táwọn méjèèjì yẹn ṣe ìbáàjò kékeré wọn fi bẹ̀rẹ̀ rẹ̀ wàyí ń kátàmà wákàtí bá àmọ́ tí wọ́n bá ń sin kápamọ́ fúnra wọn ọ̀tọ̀ níye tó tajà ń sọ̀fù ọ̀tọ̀ níye tí ó jíṣẹ́ wọ́n wá jọ ń parọ́ fúnra wọn àbí tọ̀hún náà ti ń bẹ́ńlé òun náà ń lu jìbìtì àwọn méjèèjì wọ́n parọ́ fúnra wọn mú ikọ̀ ti bára kàtó bẹ̀ èèmà ànábì ni ọlọ́run ọba yọ àlùbáríkà ní owó òwò tí wọ́n ń ṣe yẹn ọlọ́run yọ kú a pé àdéhùn yìí ń jó yẹ wa pé ọ̀rọ̀ owó ó wà nínú ẹ̀sìn wa akitaro aishin náà wal anbiya wa sọ́ọ̀lì yìí ní àwọn àlùfáà ní ìgbésí ayé tá ń lò lọ́wọ́ yìí bá a ṣe lọ́ta ń bọ̀ èyí tó pọ̀ jù nínú ìgbésí ayé ọmọ èèyàn òun ni kára àti kátà òun ló pọ̀ jù nínú ọ̀nà tá a gbà lówó ẹni tí ń jogún náà òun náà máa lówó tó bá jogún ẹni wọ́n bùn òun náà wà òun náà olè do lówó àmọ́ àwọn èèyàn tó nǹkan èyí tó pọ̀ jù ni pé kátà kára ká ṣe bísínẹ́sì ká sì jèrè kọ́lọ̀ mọ́sà darí ẹni kọ̀ọ̀kan wá síbi bísínẹ́sì dáadáa anabi wa muhammad sallam anabi wa muhammad jẹ́ wa pé gbogbo àwọn anabi ọlọ́run pátá kò sẹ́nìkan tí ò ní iṣẹ́ tí ń ṣe tí ń tà àbí tí ń rà anábì ni ma akala ahadun ta'ama qat khayran min an ya'kula min amali yadihi kò sí ní téèyàn fi owó rà nínú oúnjẹ tí ń jẹ báyìí tó lóore tó owó oúnjẹ téèyàn rà nínú owó ogun yà fàyínà nàbí yàláhì dáúdá káàdà ya'kulu min amali yadi nítorí pé ànábì dáúdá ọ̀kanú àwọn ànábì ọlọ́run yìí máa ń jẹun látara iṣẹ́ ọwọ́ rẹ̀ kí ni iṣẹ́ ọwọ́ ẹ̀ ra irin yóò wàá rọ yóò irin sí nǹkan tó lè fi wúlò fáwọn èèyàn yóò wá ta fáwọn èèyàn wọ́n pè ní welding iṣẹ́ wẹ́dà ìlànà bìdà ọ̀dàṣe yóò bá jíṣẹ́ ọlọ́run lọ yóò darí síbò yóò darí síbi iṣẹ́ wẹ́dà rẹ̀ Allahu akbar káfà kan wá lóhun òṣìṣẹ́ pé àfún tẹ̀sùbá lọ tẹ̀sùbá kẹ̀ ibi ọpa ọwà dídàkúdà àṣàṣí ló pé o ní ma pé kìí sàṣàṣí ìwọlọ́pọ̀ wá lára ṣe é ara rẹ̀ nítorí pé alẹ́ ẹ̀tọ́ máa gbọ́ pé wọ́n ní ẹni tí ń bá tún ṣòwò àbí ń ṣiṣẹ́ kan lẹ́yìn ìgbà tó ti kéwú tán kéwú lọ lálùbáríkà mo ní kí o lálùbáríkà àwọn tó ń lè kalẹ̀kùn lé wọn iṣẹ́ tí ò lálùbáríkà làwọn ṣe tán fi ń rówó àbí ní ń gbowó iṣẹ́ tí ò lálùbáríkà yìí ń dà sákò àlùbáríkà títí ẹ̀ àṣìṣìgbọ́ kéwú àṣìṣìgbà ni kọ́lọ́mọ́sẹ̀ ìsànù àmọ́sọ̀wà lálùbárà ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi wọ́n ní gbogbo àwọn ànábì ọlọ́run ọba pátá ni wọ́n ní tí wọ́n ń tà wọ́n sì ní tí wọ́n rà kálukú níṣẹ́ lọ́wọ́ wọ́n ní kọ́dà ní táàfì mà ànábì sallam ànábì wa náà a máa da ẹ a máa lọ sí sham pẹ̀lú maisara jama wọ́n lè tajà ra ọjà tánàbí bá ta gbogbo ọjà tán yóò wá kó ojú owó àti èrè àti èyí tó lé máa tí ìyàwó Khadija fi wò pé ẹni ń fẹ́ ẹni yìí níbo ti fẹ́ anabi lọ́láwọ́ bá ti káwùsì kú nínú gbèsè ayé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam òdodo ní ma káwùsì kú nínú ayé yẹn irọ́ ní ma ń sàkóbá fún yẹn mo gbé sẹ́fẹ́ lómi dàárọ̀ yìí ma kí ló ti ka ìpè irọ́ yìí ma ń pa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn sọ̀hábàlì kìram tán jẹ́ àwọn wàlí àkọ́kọ́ bí wọ́n bá jẹ́ wàlí àwọn wàlí àkọ́kọ́ ni gbogbo ni wọ́n ní tẹ́ńgà tán rà ọlọ́mọba ni ya ayọ̀ alladhina amanu ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo idha nudiya lissalati min yawmil jumu'ah tí wọ́n bá pẹ̀rù jọ jimá fas'au ila dhikrillah ẹ tara ta'lamun bẹ́ẹ̀ bá mà kẹ́ lè gbọ́ ju kẹ́ máa tajà Ah, Quran 62 aya 9 kí là ń gbọ́yé láàrin ìjàmà kí là ipa àwọn sàhábà ọjà ni wọ́n máa ń wà tó bá dásìkò jímà ni wọ́n máa ń lọ jímà ẹ̀yọ́n máa yá nínú ẹ̀sìn wa al-bay'u sharafun azimun li kulli nas wa sabilul halali tayyib ẹ̀ rí kí ẹnìkọ̀ọ̀kan wa ká ní táàmàrà lọ́kùnrin wa lóbìnrin wa ká ní nǹkan tí à ń sọ dowó nítorí pé ilé ayé yìí ò lè gbélé o ò lè rówó láì níṣẹ́ ọ̀ràn àyàn lówó ọ̀ràn àyàn nínáwó ọ̀ràn àyàn ní kó rówó ọ̀ràn àyàn ní kó wá ṣiṣẹ́ kó tó rówó wọ́n ní anabi wa muhammad sallam ibi anabi pàtàkì ẹ̀dẹ́ wọ́n níta anabi bá ti jí láàárọ̀ anabi ní allahumma ìwọ ọlọ́run ọba mi báríkì lè ummati fi bukuriha gbogbo àlùmọ̀ tó bá gbé eh, báàgì rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ àbó mọ́tò rẹ̀ àbí ó gbé ẹ̀sìn rẹ̀ àbódìdélé láàárọ̀ ó gbé níṣẹ́ rẹ̀ lọ́wọ́ báyìí àwa níbo ní lọ wọ́n ní lọ jà ní wọ́n ní lọ bí iṣẹ́ ni ànábì ni mo ti ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n ń jí lọ bí iṣẹ́ ibi kọ́ lọ ń fọlẹ̀ báríkà ṣiṣẹ́ wọn ẹni tí ọ̀wá ṣiṣẹ́ sí ànábì ni òun tọrọ àdúrà fáwọn kan sùn kọ́ lọ ń fọlẹ̀ báríkà sọ̀rọ̀ wọn ẹni mọ̀ yá mi iṣẹ́ lóògùn kí ni jama àwọn àbáwọn ọ̀pọ̀ àtàfàkùrù fìlbẹ́ ìwọ̀ṣẹ̀rà ṣe rí táwà tàtàrà yìí àákọ́kọ́ gbàgbọ́ yẹ́sìn ní eré rẹ̀ ìgbàgbọ́ yẹ́sìn tàtàrà ọ̀ràn yẹn ni kìí sí mustahabu nítorí pé ṣe rí tàtàrà yẹn àmà tàtà àmà tàrà àmà bá ti tà bọ́lọ̀ sí ju kalẹ̀ nínú òfin rẹ̀ alukurani àti sunna umar bukato wọn ni yóò lọ sí àárín ọjà radiyallahu anhu yóò wà ní la yabi' la yabi' fi suqina illa ma yafqah ẹnìkan kan ò gbọ́dọ̀ ta ọjà nínú ẹ̀yìn tẹ̀wá ń bí òun kẹ́nìkan kan ò sì gbọ́dọ̀ sí ṣọ́ọ̀bù kankan bí kẹ́nìkan kan ó sì máa gbé nǹkan kan ṣe gbígbá àfikọ́ kọ́kọ́ lọ mọ́sálásí kọ́ lọ lè kọ́ ẹ̀kọ́ kí là máa ń tà kí là máa ń bó la ṣe tà bó la ṣe rà àwọn àlùfáà wa wọ́n ní torí pé tí èèyàn ò bá lọ lè lẹ́kọ̀ọ́ tí ń tà tí ń rà yóò rò pé òun rówó ni kò ní mọ̀ pé owó ná lòun rí kò ní mọ̀ pé wàhálà ńlá lòun dá sọ́rùn níjọ́ àlìkìyàmà afáwà ìmáàmù annáwáwí rahimahullahu ta'ala wọ́n ní yaharumu ikidamu alayhi wọ́n ní èèwọ̀ ni fọ́ọ̀mù èèyàn tó jẹ́ mùsùlùmí kó lòun fẹ́ máa ṣòwò kan illa ba'da kí ni sọ nípa rẹ̀ al-bay'u yan'aqadu bi sighati al-qawliyya wal-fi'liyya tábà tajà ohun táà fi ń tajà àwọn àlùfáà wa ní eréṣì mẹ́ta ni alákọ̀ọ́kọ́ alkauliya ọ̀rọ̀ sísọ mo fẹ́ rà ọ̀yá èmìnà mo tà á bàbá ti sọ ta fúnra wa lówó àti rà náà nígbà mi àní sọ̀rọ̀ ẹ alfa'iliya nǹkan mú súwìtì àmì bisikíìtì oní five naira mo kàn mú gbá mo sì fi five naira lé ìyá lọ́wọ́ òun ọ̀sọ̀rọ̀ èmi náà ọjà ti tà nítorí pé èmi ti máa ti wọ́n ń ta ìyá náà ti máa yẹ tó fẹ́ tà á wọ́n bá dé pé two naira bá fún sẹ́wọ̀n pé yọ́ sọ òun pé ah owó tèmi pé yóò fọ̀ ẹ̀hẹ̀ nígbà míì action àfi ṣe kíni làáfin ra ó lè má jẹ́ pé a sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta bíi mọ̀rọ́sàlẹ̀ wọ̀lẹ̀kìtàbà ó lè jẹ́ pé a kọ lẹ́tà ṣara wa èyí tó gbajúmọ̀ lẹ́rí nẹ́tì mo fẹ́ ra nǹkan báyìí mo fẹ́ ra nǹkan báyìí táwọn pé ẹ ríra yín bẹ́ẹ̀ sì ni ẹ sọ̀rọ̀ papọ̀ o sì débi tí yóò ti ra àmọ́ nígbà tó ti sọ pé tẹun ókè nǹkan báyìí o ti ra lọ́dọ̀ wọn ni o nítorí pé nẹ́ẹ̀tì ò sí lásìkò anabiwa muhammad sallam àwọn àlùfáà ní ká má dara wa láàmú gbogbo tá a bá fi ń tajà ara wa láwùjọ wa táyé parẹ́ òun náà ní ká má fi rajà àti láti fi yí tajà aṣòrótù fìlẹ̀ ákìdé ẹ rí àwa méjì tá a fẹ́ rajà àti tó fẹ́ ta àtọ̀rọ̀dì mìíràn húnmà mọ́jẹ̀ mú àkọ́kọ́ láàrin wa ni pé n ta fẹ́ ra ni oye kọjẹ́ nǹkan tí ó wu ẹni tó fẹ́ ra owó tó tọ̀hún náà gbà kó yẹn tọ́ kẹni tó gbowó kí lọ ẹni ọdún lérí owó tó ṣe kí ní tọgbà Quran 4 ayat 29 májẹ̀mọ́ lẹ́ẹ̀kejì an yakuna jaiza tasarruf bi an yakuna mukallafayn rashidayn aw rashidayn fala yajuzu lisabi aw safi balid aw majnun àwọn àlùfáà àwọn ni ẹ̀rí májẹ̀mọ́ lẹ́ẹ̀kejì lérí àwọn tá a fẹ́ tajà tá a fẹ́ rajà òun náà ni pé kọjá pé àwọn méjèèjì àwọn méjèèjì àti dàgbà àti bàlágà àti dáǹkàm kọ́mọ̀jẹ̀ pé ọmọ èké lọ́fẹ́ rajà àgbàlagbà lọ́fẹ́ tajà ọmọ wa gbé mọ́tò dádì ẹ̀ jáde ní wọ́n ń sọ fún wọn ọmọ seven years àbọ́mọ eight years àbọ́mọ ten years wọ́n wá ń sọ fún ọ pé òun fẹ́ ta mọ́tò yìí ní eh, two five ọwọ́ gbowó lọ́wọ́ ẹ̀ ó ṣèwé òun náà sáyìn ọwọ́ ní sẹ́fún ló fẹ́ ta níbo sì ti ta ó ti tẹ lọ́rùn ó tẹ̀mí náà lọ́rùn àwọn àfáà ni ó tẹ lọ́rùn lóòótọ́ ọmọ yẹn kéré ó lè rajà lọ́dọ̀ ọmọ tí ọ̀dá nǹkan mà torí pé jàǹbá padà sí kí ni jàǹbá ọmọ ṣẹlẹ̀ ńbẹ̀ àbí ọ̀dẹ̀ tútù ọlọ́mọdé abirú ẹ̀ lọ́mọ orí pé tútù ni wọ́n wá gbé tútù sí di búlọ́ọ̀kù wọn ní kọ́ máa ta búlọ́ọ̀kù wọ́n wá ní gbogbo búlọ́ọ̀kù tó wà ńlẹ̀ yìí bẹ́ẹ̀ bá rà lápò kan ó ti tẹ́ mi lọ́rùn àwọn àlùfáà àwọn ní ìwọ́dẹ̀ wá débẹ̀ wá kó àpò kan fún ó kó búlọ́ọ̀kù three hundred thousand ọwọ́ ń pèsè bí òun lọ́ta fún ọ ó lápò kan ní lòun ń ta kọ́dà wọ́n tún fún òun rìsíìtì àwọn àlùfáà ní ẹni tó bá ti jí àgọ̀ àlè bá ara jà àbí wèrè ọlọ́mọsà sọ ní bẹ́ gbogbo tí wèrè bá ní má bàa nájà wèrè míì sọ silent ẹ̀ lè mọ̀ pé wèrè gidi tọ́ba ti mọ̀ pé kò gbádùn má bàa sòwò àràjà àbí àsekínni àbátajà ó lè wá ra nǹkan lọ́dọ̀ rẹ kọjá pé ọ̀tọ̀ ni tí wọ́n rán ọ̀tọ̀ ni tí ọlọ́lẹ̀ rà àwọn àlùfáà ní ẹlẹ́ẹ̀kẹta àyẹ̀kú náà lè máa bí ìmáàlìkà nǹkan ìmàmọ̀kọ́ màmàlìkì ẹni tí ọba ta nǹkan kọjá pé wọ́n lò ní anábìnrin wàlà tẹ́bì ìmáàlẹ́sà indak má tàǹtì èsì tiẹ̀ ìtọ́ bá ní ní kọ́ta ní ọyẹ kí wọ́n lè gbáyé báyìí tí wọ́n bá dé tí wọ́n mọ̀ yí wọ́n ń ta tí wọ́n ló ní ọgbọ̀rọ̀ tán tí ìbá ṣe ti tiẹ̀ àṣòrúmùtú fìlìmà àkóde àlè ṣẹ́rí ń ta fẹ́ ta òun náà tó ní mọ́jẹ̀m ń ta fẹ́ ta gangan sí àwọn nǹkan ta fẹ́ ta ayé ẹ̀kú nà mí máa yorùbá àlèǹtìfà òbí mọ́tòlákọ̀ nǹkan tó bá gbé sígbà tó máa ta gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó máa ní wọn la àbí tí wọ́n ní sàǹfààní pẹ̀lú ẹ̀ ẹgẹ́ bẹ́ẹ̀ ẹni tí ń tọ́tí ẹni tí ń tẹlẹ́dẹ̀ ẹni tí ń ta gbọ́ àwọn musical instruments tí wọ́n fi ń kọrin táwọn àdìjànú fi ń derí àwọn èèyàn rúgbòrò ẹni tí ń ta òsà òsà eléri méjì òsà àbejì ẹni tí ń ta lékulẹ́ja eré ọ̀pọ̀lọ́ tí wọ́n fi ń ṣe sírù tí wọ́n fi ń ṣàfihàn eré ẹ̀sìn tí wọ́n fi ń múyàn dè àtàrí tó jẹ́ pé wọ́n máa fi ń sóògùn gbogbo nǹkan tí wọ́n bá fi ń sóògùn yẹn gbọ́dọ̀ máa ta lọ́pọ̀ jẹ́ pé àwọn alágbò wa nílùú méjèèjì wọ́n ń tà wọ́n ń tà ìtọ́dà wọ́n ń tà ìtì kọ̀dà ìtọ́dà làgbo àbí àgbo àgbóbà àgbójẹ ń jẹ̀dí sẹ́rí kejì tí wọ́n ń tàn ẹ̀rí tí wọ́n pè ń sókọ̀rọ̀ pé àti nǹkan báyìí bá ṣẹlẹ̀ ní eré ẹ̀sìn là ń lò àtàrí méje alimayita kéèyàn máa tó kú òkú ẹran àwọn alápatà òkú ẹran tí ò bọ́ bẹ́ẹ̀ wọ́n sì máa ta fáwọn ẹ̀ wọ́n ní wọn wọ́n sọ́ọ̀tì ni o kéèyàn máa ta wọn sí ibi àwọn eré àgbéléwò tí wọ́n ṣe òhò lẹ̀ tí wọ́n sọ̀sọ̀kúsọ tí wọ́n pọ̀fọ́ ńbẹ̀ àbí gbogbo àwọn fíìmù tí ń dẹ́rù bọ́mọ tí ń sọmọ́ di tọ́jú gbogbo àwọn fíìmù tẹ́lẹ̀ máa rí òhò ọkùnrin àbúbìnrin wọ́n ní èèwọ̀ ni kéèyàn máa ta nítorí pé tí ó bí sáyé aburú ni wọ́n ní ìwọ ni kéèyàn máa ta lù ẹ́ eh, ìwọ ni kéèyàn máa ta sìgá ìwọ ni kéèyàn máa ta gbó kọ́dà àtásímẹ́ǹtì táwọn obìnrin máa ń dì sérí ìwọ ni tọ́lọ́ làwọn bá ní ìwọ ni kẹ́ ẹ di àtásímẹ́ǹtì sérí àtásímẹ́ǹtì tí wọ́n ń ta yẹn gan kí lóun náà fẹ́ni tí wọ́n ń ta haramu ni anabi ni inna allah idha harrama shay'an gbogbo ntọ́lọ̀ àyẹ̀kúnà ti màbí ẹlẹ́ẹ̀kejì níta fẹ́ta makdúran alátàsílímì kọjẹ́ nǹkan tí alágbára láti capture láti mú láti mú dání kẹ́yìn nìkan wá sọ fún pẹ́tọ̀ ẹrú tó sá lọ lọ́sẹ̀ tọ́lọ wọ́n ta fún ìjọba rí pàkó àbíbẹ̀rẹ̀ sì kọ́ ṣe rí ẹran míhun oye ṣe rí ọmọ tó wà nú ẹ̀ mọ́ ta fún ẹran náà wádà ó ní láti jẹta ló jáde oye kò mú ẹran yẹn àbí bẹ́ẹ̀ sì kọ́ ẹyẹ tí ń lọ tí ń fò lọ́nà mo ta fún bọ́ bá ti rí mo ta ma ń kó ní tipa ọ̀ka àbí kéèyàn dé pé rí odò olúwa ní ẹ́ gbogbo àwọn ẹja tọ́wọ́ yín bá ti bá ń bẹ̀ oye ẹ máa kó lọ èló wá ní ó ní twenty thousand bóò láti wá máa yẹ ẹja tí táàrí ń bẹ̀ àti pé ẹja yìí àti màbá rí mú àbí àní rí mú gbogbo nǹkan báwọn àyíká an yẹ kuna limabe o ma'aluma inda limuta akide ṣẹrẹ ni tí yọ ta nǹkan fún ni n ta fẹ́ ta fúnra wa yẹn kọjá nǹkan tá a mo ní mọ́tò kan ọ̀ndà ni ọ wà ní jẹ̀bú wọ́n fẹ́ ta two hundred thousand ẹni tó fẹ́ ra ọ̀ndà náà wà kó kalẹ̀ òrí ọ̀ndà ọ̀mọ kọ́lọ̀ rẹ̀ ọ̀mọ bíbíríkì rẹ̀ sí mú ọ̀mọ injìnì rẹ̀ bí wọ́n ti lò pati ọkàn sanwó òwò tẹ̀ ń ṣe wọn mọ́ Anabuwa muhammad sallallahu alaihi wasallam Anabuwa ni kódà kéèyàn máa ta wàlá tàbí ma laysa indak má ta nǹkan tí kò sí ní ọwọ́ rẹ̀ má ta nǹkan táwọn èèyàn ò rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí wọ́n máa ra lẹ̀ wọ́n máa ra lé kò ní tì rí kò ní tì rí yóò sì sanwó sẹ́rẹ́ ni tọ́ta fún ọ àràmù lọ́ta ìwọ́ tọ́ ra náà àràmù lọ́ra ìbá jẹ́ pé ilé yẹn nígbà tó padà débẹ̀ ọ válù ju owó tí ọ̀sán lọ àràmù nítorí pé tọ́wọ́ ilé jẹ́ pé ilé yẹn ọ̀sán two point five ìgbà tó débẹ̀ ó di bus quarter tí ò wọ́n sí ju two hundred thousand lọ owó bàjẹ́ àbí ọ̀bàjẹ́ ayé rí sí owó ní Islam àádùn olérí nǹkan tó dájú ni eléyìí ni ṣẹ̀rí àgbé wa àlùbọ̀yọ́ olùmọ̀bá àkẹtẹ̀rà ṣẹ̀rí táàmà tàtàmà rà pọ̀ mọ́jẹ̀mọ́ ẹ̀ náà ní pé kọ́tà jẹ̀ntì ọ̀dà kọ́mọ̀jẹ̀ntì ẹ̀sìn tako èyàn lè ra nǹkan kọ́ta gẹ́gẹ́ bí Umar bin Khattab wọn yóò lọ Sham yóò lọ lè rajà yóò lè ta ní Yaman afawa Umar bin Khattab kò dí mu jihad lọ́wọ́ ni wọ́n ṣe ń tọ́jú ẹ̀sìn wọ́n ń tọ́jú ayé wọ́n ń tọ́jú ọmọ wọ́n ń tọ́jú yàwó wọ́n pe wọ́n mọ́ṣáláṣí kan torí pé wọ́n ń kọ́ mọ́ kéwú lòfin ní ṣiṣẹ́ kankan mọ́ àbí wọ́n ṣe dáwà káàkiri lòfin wá ní ṣiṣẹ́ mọ́ lọ́mọ sọ fáwọn ìyàwó pé sẹ́mọ̀ pé oko dáwà láti bọ̀ ni wọ́n lọ́mọ bí o ti ń bọ̀ oko dáwà olùtúnbọ̀ kọ́ fọ́mọ rẹ ló ń jẹ́ sí èsì dáwà ni àtàwọn ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ ọgbọ́ àwọn sàhábà wọn èfi iṣẹ́ lẹ̀ bí wọ́n ti ń dáwà ni wọ́n ń ṣe iṣẹ́ ẹ rí nígbà ma ń ṣẹlẹ̀ kọjá pé ẹnìkan ní ọmọdé aṣòwò yìí wọ́n nìkan lọ́ọ́ máa ṣe nǹkan rẹ wọ́n náà lọ gáàrà rẹ kò sí tó burú bẹ́ẹ̀ ó tajà rẹ ó sì máa kó èrè rẹ èèyàn méjì ni nígbà èèyàn mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ náà pè ní èmi àti àjọmáṣe àwọn mẹ́rin márùn ládùúgbò àjọmáṣe àlètò 100 tàjọmáṣe ṣẹ̀ríkáàtì tí a wí ẹ̀yọ́ màá yà mí nínú ẹ̀sìn wa já ìzà wọn ni ọ̀tọ̀ nínú ẹ̀sìn wa ká máa dowó pọ̀ sòwò ọlọ́run sọ nínú sọ́ọ̀tù sọ́ọ̀tù àyà 24 ọlọ́run wá ní wá inna kathiran minal khulata la yabghi ba'duhum ala ba'd ọlọ́run bá ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n máa ń dowó pọ̀ sòwò wọ́n máa fẹ́ gbára wọn ni bọ́lọ̀ ṣe sọ́nà ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ jọ ṣòwò papọ̀ kí wọ́n jọ gbára wọn lọ́wà nínú ẹ̀mí wọn ìlàlẹ̀lẹ́nà mánú àfàwọn tí wọ́n bá ní ìmánì nìkan àwọn ni wọ́n gbá ah, ọ̀rẹ́ òsínbíò iye báyìí lágbàá wà á mìlú sọ́ọ̀lẹ̀ àti àtàwọn tí wọ́n ṣiṣẹ́ rí ọlọ́mọsá fàwọn náà sínú wọn nítorí kò sí bó ti gbáyé tó ní da òwò pọ̀ pọ̀pọ̀ máwọn èèyàn àtàwọn tá a máa ṣòwò àtẹnitá bá dòwò pọ̀ ọlọ́mọsá ṣíwálẹ̀ ní rí ani abi hurera ta radi allahu anhu afawa abu hurera wọn là nàbì ní ọlọ́run sọ pé ana thalithul sharikaini ma lam yakhun ahaduhuma sahiba wọ́n ní ọlọ́run bá ní èmi ní kẹta àwọn méjì tí wọ́n fẹ́ sọ lópin ìgbà tí ẹnìkan nu wọn bá gbára wọn wáyé ta khanahu kharajtu min bainihima bẹ́nìkan bá ti wá gbá ẹnìkan nínú wọn àbáwọn méjèèjì ń gbára wọn èmi ọlọ́run ó kú láàrin wọn bọ́lá wọn bá ti kú bí kan sẹ́yìn máa pé àlùbáríkà ò sí bẹ̀ máa ló ṣe jẹ́ pé kámù kámà nǹkan kò ṣeré ń bẹ̀ àwọn yẹn máa ń rí ìpínlẹ̀ wa mẹ́rin yóò gbé mi yóò gbé mi yóò gbé mi yóò gbé mi yóò bá ara lẹ̀ làwọn múlẹ̀ ọba gbalẹ̀ máa lọ yóò bá máa sọkún àwọn yẹn wà káànú rẹ̀ wọn ní mọ̀ pé òun gan kó lówó tẹ́lẹ̀ ṣùrùtù àṣẹ́ríkà ṣẹ́wárí ṣẹ́ríkà tí a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí jama méjì ni ṣẹ́ríkàtul askhas wa ṣẹ́ríkàtul èmi abdulfatah abdulrazak ibrahim abu àwàlà àjọ ibrahim àríra àbíṣẹ́lì katul nígbà mí àmì ríra kọ́dà ẹni tẹ́jọ ń gan ó nàìjíríà ẹ sì dá owó síbi kan owó sì máa yí owó yọ máa yí owó wọlé ẹ máa jèrè ń bẹ̀ àmọ́ àwọn kan ní ọmọ darí ẹ o àmọ́ àwọn tí wọ́n wà ń bẹ̀ ẹ mara yín ẹ sì máa jèrè ń bẹ̀ tí wọ́n máa pé àwọn alfáwà wọn ni ẹ wá rí kádà òwò papọ̀ yìí onímọ̀jẹ̀mú alákọ̀ọ́kọ́ anyẹ̀kún na amalu sharika mubah ní tá a jọ̀dọ̀ òwò papọ̀ lélẹ́rí tá a máa ta kọjẹ́ nǹkan tọ́lọ̀ ń fara mọ́ wọn yẹ̀kún na nasibu kulli wahidi ní ten million ni o àwa mẹ́fà tọ̀ ẹnì kọ̀ọ̀kan million àwọn mẹ́fà àbí ẹnìkan náà wọn five million kalẹ̀ ta ló lówó jù láàrin wọn ẹni tó gbé five million kalẹ̀ tọ́ wọ́n ní àmọ̀ye kápítà kálukú tó wà nínú owó tá ń ṣe kìí pé akàrànà máa dowó rúmọ́ra wọn kálukú ọmọ yòówó ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta an yakuna nasibu kulli wahid min ash-shuraka min ar-riba ma'luma inda al-aqd èrè tí kálukú ọmọ jẹ nínú owó yẹn kálukú ọ̀dàmà ẹni gbé five million lẹ̀ kẹ́ ní èrè tẹ́ náà lẹ́fẹ̀ẹ́ ní tó fún wa ní one million ṣẹ́rí pé kò lè bọ́ sí àjọjòkó àyànjú ẹ̀ ká tó bẹ̀rẹ̀ bọ́bá wá ní à ah, ọlọ́run ní kí olówó láàrin o ẹja máa pín déédéé àwọn owó látẹ̀mí rẹ̀ nu ó sì jẹ́ pé tí fìtínà bá dé náà tí wàhálà bá bá owó yẹn ọyẹ pàṣẹ́ntéèjì láti pín òfò yẹn ẹni tó ní five thousand owó tiẹ̀ ní ọlọ́jù ẹni tó ní àmì five million owó tiẹ̀ ní gbogbo fúláwà dànù. a sì ní tẹ́mílọ ńlẹ̀ tọ́ bàtà kà fúláwà tó gbádùn gbogbo ẹ̀ lọ bí seven million ṣe rí gbówó wọn ti pọ̀ sí bẹ́ẹ̀ náà ni wọ́n ti ṣe kíni ni wọ́n sì fara gbá fìtínà sí. a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí lórí ètò àìtó yín fiqhul islam wá sí onírànran látẹnu fadilatu sheikh Kọmọrùdín Yunus Akórèdé tá a tún fi pàdé wa à ń kíra wa wípé. السلام عليكم ورحمة الله وبركاته